nǹkan mọ̀ bóyá rú mùsùlùmí tèmi náà rẹ̀ o eh. aṣọ kò ṣeé wò nígbàmù rẹ o lásìkò òórùn bá fi bá mi lórí iṣẹ́ eh. ṣe máa ń gbó kírun o. Ah, Allahu Akbar <laughs> o oh, sọ ni wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ awakọ̀ èrò yìí eh. tẹ́ bá ti lọ tásìkò òórùn bá ti tó ẹ máa park ẹ máa kírun. máa dúró kírun aré ah. máa dúró kírun. èèyàn ọlọ́run nìyí. ẹ ṣe ẹ ṣe máa yà mọ́ṣáláṣí wà lè bí ẹ máa dúró kírun ah, ẹ má bọ̀. o tiẹ̀ dábẹ́ àwa náà alẹ́ kíjọ mọ́. ẹ o dábẹ́. ẹ àjọ kí papọ̀. ẹ àjọ àkájọ kí. ẹ kò sí ta wá ṣe láyé ju ká sin ọlọ́run lọ. mo ń wí àwọn èèyàn bá ah. mo ń wí bá o ah. àrè kéèyàn pa máa kíkù láyé ju ká sin lọ́hùn ọlọ́run kò torí nǹkan kan nítorí ẹ̀dá wa ju ká sin lọ. ọlọ́run ò ní fi yín lẹ̀. àmín àmín. ọlọ́run ò ní fi yín lẹ̀. èrò dáadáa ni àwọn ọmọ rẹ̀ ṣọ́ máa máa lọ gùn kí oh. n bá pè máa kírun eh, eh, a máa lọ gùfò ọ̀jẹ́ ah. ọ̀jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ah. káyà eh, ẹ̀jẹ̀ káyà kálá kírun akọ ah. lọ́hùn ẹni kò lóògùn àná lọ́hùn hmm. Hmm. ẹni kò lóògùn àná lọ́hùn. ó yá àárẹ̀ àfa ẹ ṣíwájú. àdé mo wà bí ẹni kẹ́lẹ́ ìbọn síwájú àdé mo rí ẹ kẹ́lẹ́ mi o ọmọ ọdún méje ni mo wà tí mo ti sáókè àlùkùrà ni. débi àwọn ẹ̀bùn eléyìí ẹ̀bùn tí mo gbà náwọn wàlímọ̀ tí mo ṣe ni. ààrẹ rẹ bá ti rírú wa ẹ tún ní kéèyàn bọ̀ síwájú kéwùrè. jésù. afa gangan rè bisimilayi. ẹ jẹ́ ká kírun ààrẹ síwájú kẹ ẹ ṣe ká mọ̀ ẹ gbé ká mọ̀ ká kírun. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salat hayya ala falah kọ̀díkọ́ mọ́ ti sọ́láàtù kọ̀díkọ́ mọ́ ti sọ́láàtù Allahu akbar Allahu akbar la ilaha illallah. I don't want peace. I want problems always. <laughs> Eh, eh, eh, salaam aleykum Shehu. Aleykum salaam. Aleykum salaam o. Ẹ jọ sá, ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn? Ààrẹ kí lápá ń ṣe yìí? A ti ń kírun mọ̀ ń pọ̀ lọ́n sọ̀kalẹ̀ ni a ti ń kí. ewé ìrun ti bẹ̀rẹ̀ ààrẹ ìrun ti bẹ̀rẹ̀. ìgbà wo lẹ fẹ́ mú tàkìbẹ́rà tó lè rọ́ mi yín wá. oòrò mo máa ń wí fún ọmọ ẹni yẹn mo ti gbàgbé sílé dèdè tí màá fi ń kírun mo ń pé kán kó dèdè pé ọ̀hún mo pé bóyá ẹ ṣùgbọ́n máa bóyá ẹ gbọ́ mi yé mm. mo ní tàkìbẹ́rà tó lè rọ́ mi yín ìgbà wo lẹ fẹ́ mú wá. àdó wà lé. ẹ fẹ́ léyìí ṣe. ayé mi tèmi bá mi. ó wà nílé mo gbàgbé ni <laughs> àyè kò ń ṣeun tó lè jẹ ká kírun. ṣe rí ìgbà tí a ti ṣe ìkọ́ ọmọ tán ẹni tó bá ṣíwájú tó fẹ́ jẹ́ ìmáàmù fún wa òun wàá ṣe Allahu Akbar ìyẹn ló ń jẹ́ tàkìbíratì lè rán mi. ẹ mo sì máa ṣe ah. mo sì máa ṣe ẹ ni ojú ló kan yín wá. ẹ ẹ sáà kí ni nǹkan tẹ́ wá ń fi eléyìí ṣe lọ́wọ́lọ́wọ́. àrè mò ń pọ̀ lọ́hùn sọ̀kalẹ̀ ni mo kọ́kọ́ ń pọ̀ lọ́hùn sún súnmọ́tòsí mò ń pọ̀ lọ́hùn súnmọ́tòsí ni. ojú ń kàn yín kírun gan-an ẹ ń kánjú kírun mímọ pàlà kánjú kí ni ẹ ń kánjú kírun. ẹ má bínú sá ẹ jọ nígbà tí ẹ tí ìmúntàkìbírọ́tì lè rán mi wá ìgbà wo lè wá fẹ́ ṣe àtayá. àrè àtàyà ló kàn bí bá ṣe parí tẹ̀sí bí tí mò ń fà yìí tí mo ti pọ̀ lọ́hùn súnmọ́ bí àtàyà ló kù àtàyà ló kàn lẹ́yìn eléyìí àtàyà. ní àtàyà tó jẹ́ wípé òun la fi ń parí irun lẹ́yìn àtàyà à ń sálámọ̀ ni. irun tí ń nìyẹn àtàyà ló kàn lẹ́yìn eléyìí. ọ̀ọ́ àkùbà ayé tẹ̀yìn dẹ ayé tí kéwù dẹ̀ di bó ṣe di ni ayé táwa kéwù ayé àlè fi bá ṣẹ́ẹ̀ká lè fi. ẹ ẹ ẹ jẹ́ kí n gbà yín mọ́ràn kan ẹ dúró bẹ́ẹ̀ ṣe dúró yìí òun ò dúró lẹ́gbẹ̀ẹ́ yín èmi ò sì wà ní. ṣé ń lọ we do keep quiet ẹ fẹ́ máa la dákírun ẹ kúrò lẹ́yìn tèmi ẹ kúrò lẹ́yìn mi ẹ mọ kéńjù mi lọ lójú ara yín nìyẹn o ẹ kéńjù èmi èmi kọ́ lọ yẹ̀yẹ́ o èmi lẹ́yìn kúrò lẹ́yìn ẹ̀ ẹ̀ ń la dákírun aṣọ yẹn ló ń yàn yín aṣọ fúlàní lẹ́wọ̀ aṣọ kọ́ọ̀tìrún àrẹ látàyè àlè fi bàtà ṣáájú mú àǹkàrí mọ́mìrì wa sami sọnù tami sọnù ẹ̀yin sọnù bọ́gbọ̀n rẹ̀ àdọ̀nbá kò fi àdọ̀nbá kò fi àwọn gbàtà àkéwù nìyẹn èmi lẹ kú òye yẹn ẹ̀yin ọlọ́run lẹ ti kú òye bẹ́ẹ̀ bà mọ́ ẹ̀yin ọlọ́run lẹ ti kú òye ohun tó lọ́run dá mọ̀ ẹ̀ ṣáà bàbá mi bẹ́ẹ̀ bá ṣe tẹ́tẹ́ kírun tó lówó ń ṣe máa pọ̀ tó owó yìí ti pọ̀ sí o ẹ̀ ṣe tán kẹ́ ẹ lásán owó ìmọ̀ oníranù.